jọ̀wọ́ akátá ìjọ bá a bá jọ̀wọ́ ọ̀dọ̀ fi ìjàkùmọ̀ tòun ti bá lókun ọ̀pẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ tí ó tẹ̀ sí kò kò tún sí mọ́ àwọn ọmọ adarí irun wọ́n ti sọ wọn níjà o wọ́n ti forí jẹ́lẹ̀ àgbọ̀ ẹ̀jẹ̀ tí a jẹ́ wọ́n fún wọn wípé àwọn àtọ́kọ́ lè mèrè ayé. èmèrè láàfin dúdú bí iná èmèrè wà fi ogun dé o ọdúnládé adékan lákàbíyèsí ọ̀rá ọ̀pá sinimá yìí lálejò ó gbóná jọ̀ọ̀jọ̀ tí mọ́lá international ọmọ gbẹji. ó bẹ sọ̀rọ̀ kọjá ìyàrá. ọmọ gbẹyẹ kẹ kù sílẹ̀ dẹrẹ. kọrọ lẹjọ fún ọ. àfin òrojúmọ ìtọ́ fara lọ ń bọlógún ti wá o. ẹbẹrẹ láàfin bínú. ẹlẹ́rú sunjú sàdá fọ́. gbogbo ìlú dàrú kalẹ̀. olórí kékeré ojú ẹ̀dá sábà jọyẹ láàfin. ọdún ladi adékọ́lá bọ̀ ní fẹjọ lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ mọ́. sinimá ti tún ẹbẹrẹ láàfin lélẹ́yìí. ó kún náà ní tìrìtì ó dá jìnnìjìnnì bọ́lẹ̀ yàtọ̀. kùtì abiodun ló tún pọ̀díùsì ẹ̀ fíìmù yẹn kí ni tẹ́lẹ̀ ló dírẹ́tì ẹ̀. sáré nọdúnladé adékọ́lá. jaye kuti ibrahim tẹ́lẹ̀ wumi ajiboye owolabi ajasa olúolówó gamarija tunde sobayọ òkè abiodun káyọ̀dé akíndínà mr paragon tẹ̀míládé yinusa tọ́lání sọ́dí ìpè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá titun ẹ̀mẹ̀rẹ̀ láàfin subtitled in english àti gbé jáde sórí tcd nìkan kàṣàgbà marketed and distributed by simulac international enterprises limited ní complex bọ́ládé òṣòdìlẹ́jọ́ ẹ̀túnkù ojúlọ́nà sinimá títí sísí paparazzi látọwọ́ orúkẹ́ abíọ́dún náà ni ó ń bọ̀ lọ́nà dẹ́dẹ́ ni o. bẹ́ẹ̀rẹ̀ la fi lélẹ́yìí ó kọjá fẹ́nuròyìn ó ti jáde ẹ̀ tètè lọ́ra ti yín o. ẹṣin lè kọjá ẹ sáré yọ àdá ẹ fọ̀rọ̀ lè kọjá ẹ sáré yọ igi ọ̀mùgọ̀rẹ́ ní ìdẹkùndé rẹ̀ bọ́rọ̀ lè yọ èmi gangan ni ènìyàn láàfin.